والصلاة والسلام على رسول الله باب ما جاء في أن البلوة في قبور الصالحين يصيرها أوثانا تعبد من دون الله أما إبتي أتدري لكيكو وني أقلي تأتي صاروا زي نبي ولما جاء أن البلوة في قبور الصالحين ọ̀rọ̀ tó wáyé nípa tí ọmọ ènìyàn bá kọjá àlà ọlọ́run nípa sàárì àwọn ẹni rí yóò sọ yóò sọ ọdún yóò sọ ibi tí kò jì yẹn yóò sọ dẹbọ kí wọn mọ ọjọ́ gbẹ̀kọ́ lẹ́yìn ọmọ èyí tí a mú àwọn aráyàwó àtàwọn àdéhùn síta nàbí sọ̀rọ̀ wà wà ní òkúta. Àwọn àtẹ̀síwájú níbi àdéhùn kìí tó wáyé لابن جرير سند سفيان المنصور أم جعفر أفرأيتم اللات والعزى àdéhùn tó ọ̀rọ̀ tó wáyé nípa láàtà àti ọ̀dà lórí pé wọ́n ní ìyàlókù láwọn ìtẹ̀wé ọ̀pàmọ́ bàákà fún àlà ọ̀pẹ̀. bákan náà ni kọ́lá abu àlìjọba àmì àbá ní ọlọ́ọ̀dà àmì máa dáa ní ìyàlókù ìtẹ̀wé ọ̀pàmọ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ nípa láta torí láta yorùbá kan ní ṣùgbọ́n orúkọ ilẹ̀ kan tí wọ́n náà tẹ̀lé lórí ilẹ̀ tó tó kú mi gẹ́gẹ́ bí àwọn tá a dárúkọ nínú fúrásọdúnwò àwọn èèyàn márùn-ún táwọn náà tẹ̀lé lórí ilẹ̀ kí wọ́n tó fayé lẹ̀ tó ti wà jẹ́ wípé tá a bá ti dákọ̀ wọn lónìí kàdá ń dákọ̀ ẹbọ là ń dákọ̀ nítorí pé wọ́n sọ ojúbọ wọn wọ́n sọ wọ́n dẹni tí wọ́n mọ̀ ọjọ́ sí àwòrán àwọn èèyàn tí wọ́n ti síbẹ̀ bẹ́ẹ̀ náà ní láta wọ́n ní káàmì àdókù láti ìtẹ̀wé bí oúnjẹ kan tẹ́ máa ń gbajúmọ̀ lọ́dọ̀ wọn pàápàá jùlọ ẹgbọ́sọ̀ wá nínú ẹgbà wá sí ọmọ àbáàsì ní ọlọ́run àlànà káàrin ìyá ló ti ìtàwé ìfà ìfàì tí wọ́n tọ́jú àwọn alálàájì pẹ̀lú ìkàlẹ̀ tó ti gbajúmọ̀ pẹ̀lú ẹ̀. ìdókòwò àti ọ̀rọ̀ yìí ti ní àjọṣepọ̀ pẹ̀lú àkọlé ọ̀rọ̀ tàbí àwọ̀ onífẹ́ nígbà tí arákùnrin nígbà tí èèyàn yẹn kú wọ́n ní gálà òfin gálà òfin yìí ní sọ̀dá rèé wọ́n kọjá àlà nípa dáadáa wọ́n kọjá àlà láti máa rírì dáadáa tí máa ń fi wọ́n kọjá àlà bẹ́ẹ̀. حتى عملوا وصار قبل قوة وما في كتب جنة وصار عليه من أوطان المشركين lọ́ba náà ẹ̀kọ́ táwọn عن ابن عباس رضي الله تعالى عنهما قال لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور لعن رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور والمتخذين عليها المساجد والسرج رواه أهل السنة ó tó dípá lọ síbi àdéhùn yẹn àbọ̀rọ̀ ìtumù lẹ́sẹ̀ wà lóṣù àrọ́ sí lẹ́sẹ̀ lẹ́sẹ̀ yẹn wọ́n ní ibùdó kò bẹ́ẹ̀ náà olùmọ̀ ibùdó kò bẹ́ẹ̀ náà wọ́n ní ṣíà bákan náà ní ọ̀gbà wọ̀ká شجرة شجرة عليها عليه شجرة عليها بنام وأثار بنحلة بين مكة والطائف كانت قريش يعظمونها كما قال أبو سفيان يوم أحد لنا العزى ولا عزى لكم òsàkán ni ọ̀dà náà jẹ́ láàrin mọ́síkà ibi kan tó ní àwọn àdúrà táwọn igi tó dàbí igi ọ̀pẹ tó yípo tó jẹ́ bí tó sì wòye fún. níwọ̀n láàrin mọ́ta àti sọ́ọ̀yì àwọn ọkùnrin sì máa ń gbé tóbi wọn máa pàtàkì ẹ̀. wọ́n sàtọ̀ ẹ̀ níta fẹ́ gbámú bíi ní pé ojú bọ̀ pẹ̀lú náà nínú àwọn tó ti wáyé pé àbára ìdùnnú látàwọn ìlú dá ẹ̀wọ̀ sọ́dọ̀tò méjì náà ń dákọ̀ àwọn méjèèjì bẹ́ẹ̀ ọlọ́run ti dákọ̀ àwọn òòta ìgbáyé ànábì náà ní ìsẹ̀dá àwọn èèyàn márùn-ún tí wọ́n ń sọ di òòta tí wọ́n ń sìn ní ìgbà tí wọ́n ti kúrò láyé fún رأيتم اللات آية كده آية كده ìkọkàndínlógún nínú sura fifty three. Ǹjẹ́ ìwọ rí òrìṣà látà sí òrìṣà ọ̀gá? Àti òrìṣà bẹ̀rẹ̀dà tí ó kẹta níbẹ̀. Ǹjẹ́ tí ní ọmọkùnrin jẹ́ tí obìnrin jẹ́ tiẹ̀? òrìṣà méjèèjì ló náà bá dákọ̀ mẹ́ àti ilé ọdún sí kẹta ìgbìmọ̀ náà. ìkọjá ìlànà tí táwọn èèyàn ń sọ wọn di òrìṣà tí wọn mọ ojúbọ tí wọn kọ. àdéhùn àkàtà lọ́sọ̀rọ̀ ìbínú àbá ọ̀sọ̀ bí aláwọ̀ tá a gà nínú. قال لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور والمنتقدين عليها المساجد والصلاة أمن صلى الله عليه وسلم أسد الله وأبعركي ما سبه ويسد بين أسد الله أو كما قمت لك توريه yóò sì máa rọ ọgbà ká. yóò máa sọ ọbẹ̀ di ilé ọ̀sọ́ ilé àrà. قال المصنف وفي الباب حديث أبي هريرة رضي الله تعالى عنه وحديث حسان بن ثابت فأما حديث أبي هريرة فرواه أحمد والترمذي وصححه وحديث حسان أخرجه ابن ماجة من رواية عبد الرحمن بن سالم الثابت عن أبيه قال لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور gẹ́gẹ́ bá ti ka àdéhùn yẹn ṣáájú. ọ̀rọ̀ àwọn olùmọ̀ lọ ó pọ̀ lórí àdéhùn ṣùgbọ́n tó sábúrò ń lé jíjà àdéhùn ẹ̀sì àwùjáre. nípa àlàyé tí àwọn olùmọ̀ ṣe àtàwọn ọ̀nà tàbí ìgbà wa tó bá ti gba ọ̀nà kan wá tó bá mẹ́ẹ̀ẹ́ tó ń gbọ́ ọ̀nà kan wá tó yóò mẹ́ẹ̀ẹ́ ó máa ń fúnra àdìsí ní gẹ́gẹ́ bí àwùjá rẹ̀. ní inú àdìsí yẹn náà a rí wípé àdìsí àdúrà tọ̀rọ̀ bí ọlọ́wọ́ tààlà àná sí lọ́kọ́ ìsọ̀lọ́lọ́wọ́ àtúnlẹ́m ní àrùn ìrọ̀ àwọn ọkùnrin tí bẹ ẹgbẹ́ wò.

wọlé sáfìlì sinadé ìmọ̀ yóò ká mi kẹ̀ wọ́n ní àdìsí méjèèjì yẹn kò sí ẹnìkan tá a lè sọ pé òpùrọ̀ ni nínú sánàtì méjèèjì wàmí kìláàdá mújà ìlàrọ̀ yìí ṣéèkì islam ní ìsinmi àná wọn sọ̀rọ̀ yìí pẹ̀lú ọlọ́ wọn tó bá rí báyẹn kò sí iyèméjì nípa ìdúró àdìsí jẹ́ sàmújà wàhálà ní àjùwájú hásàdì lẹ́nu اعترفه الترمذي فانه جعل الحسن هذا الامام الترمذي يقول ان في هذه الجاره جاء الحسن ابن فاس وكان فاس فما دادا ولكن هو صلى الله حديث جو جاء الحديث الحسن ما تعذر طرقه ولم يكن فيه من متهم ولم يكن شاهدا اي مخالفا لما ثبت من نفسه في قصر pẹ̀lú àwọn ọmọdé ẹ̀mọ́ tán mú wa sáàtì máa pàdé àdéhùn ní ilẹ̀ ìgbé àdéhùn hasan wàhálà àdéhùn àjàn tó kúrú wọn láti ṣe àṣàyè ọ̀nà rẹ̀ pọ̀ lẹ́ni wọlé sàfihàn mùsáhàmù tẹsẹ̀ nílẹ̀ gbẹ̀ngbẹ̀ lójú ọ̀nà nígbà tí ti wá wọn ya pa àwọn sáńgbà tí ti wá. والذين رقبوا بزيارة lẹ́yìn ìgbà tá a mú àdéhùn wá pẹ̀lú àwùjáre ní láti fi ṣàwùjáre lórí kíni lórí wípé ìdíje ọlọ́run sẹ́ni ilé àwọn tí máa ń lè sàárè wò lórí rẹ̀ ìyẹn ni pé ní tí a fẹ́ fi lọ́lẹ̀ pẹ̀lú àwùjáre ni wípé èèwọ̀ ní káwọn obìnrin máa fẹ́ sàárè wò. ọwọ́ ni wàlẹ̀ nínú ọlọ́pàá tó ti di yàrá àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ míì ló fẹ́ kó ta burú ẹ̀yìn ní wọn àlànà ọ̀rọ̀ wa àwòrán wíyà náà ń ṣẹta ọ̀nà kí ni wọ́n mú dání gẹ́gẹ́ bí ẹ̀rí oní dá àgbà lọ́dọ̀ ìyàwó àìsàn òjò ọmọ ọ̀sán ni a ní àzáró ìyàwó sàbẹ̀wò sàárè tọjọ́ ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá aisha ọjọ́ ọlọ́run dára ní atọ́jọ́ ìyàwó ànábì ọlọ́run àtọ́jà wọ̀kọ́lẹ̀ aisha wa sọ wípé làwọn ṣe èyí tó kàmà lóṣù tó bá jẹ́ pé mo gán rẹ̀ ó tó di tó kó di ìgbà tí ìfẹ́ sàárè rẹ̀ ìgbà tí débi tí wọ́n ti ọ́ sí. وهذا يدل على أن الزيارة ليست مستحبة للنساء kàmá tó sàhábò lórí ìjà wọn lọ́rọ̀ sí àwọn ẹ̀ka ẹ̀sọ́ yìí ó túmọ̀ sí pé kìí ṣe ń tá a fẹ́ fóbìnrin láti máa bẹ sàárè wò gẹ́gẹ́ bá a ti fẹ́ fọkùnrin ìlà òkàánà kẹdàálì tó bá jẹ́ pé a fẹ́ fún wọn ní sàhábà ìyàrá ta kò bá wù tọkàntọkàn láti ṣe àbẹ̀wò síbi sàárè ọmọ ìyá rẹ̀ sàwa àtijọ́ ìdẹ́tù àmùlà bóyá ọ̀sìn orí tẹ́lẹ̀ nígbà ààyè tó ní kókó àdìpọ̀ rẹ̀. olùkú fàádà àdà náà ó jẹ́ tàbí ìgbìmọ̀ kọ́lá lọ́dọ̀ sọ. wọ́n ní àní gba ọ̀rọ̀ àwọn tí wọ́n ní kò sábà wọn bí kóbìnrin máa bẹ̀rẹ̀ sàárẹ̀ wò àdìgbà wọlé. ó mú wá sí i. حديث من الأسرة عن عبد الله بن أبي مليكة مليكة أو مليكة أن عيسى رضي الله تعالى عنها أقفلت ذات يوم من المقابر. المقابل وهي وعيشات ó dé láti oníṣẹ́ ọ̀kúntù làhá ìdúgbòrò wa sọ wípé mo wá ń sọ fún ìyàwó ẹ̀ṣà pé yàwó mọ̀lẹ́mì ní àlẹ́yìnsà náà àròsọ̀rọ̀ lọ ìsọ̀lọ́wọ́ àṣálàm àti àròsọ̀kòrò ṣe bí òṣìṣẹ́ ọlọ́run kọ̀ nípa káṣí àbẹ̀wò tó ríṣẹ́ kọ́ láti náà wọ́n níbẹ̀ náà àǹtí àròsọ̀kòrò òṣìṣẹ́ ọlọ́run kọ̀ nípa àbẹ̀wò yẹn

nípìnlẹ̀ tí ọlọ́run bá kọ̀ bẹ́ẹ̀ kó tó wá di pé gbólóhùn mi pa ọ̀rọ̀ yẹn rẹ ọ̀dùnrún ha ẹ máa bẹ̀ wò ó sì sọ sábàbí ó ní yóò jẹ́ kẹ́ ẹ rántí ikú àbí yóò jẹ́ kẹ́ ẹ rántí àlùkìyà ọkà màkà ọ̀dà sọ̀rọ̀ wà wà áyè wọ̀ sálẹ̀. kí ni tó mọ àdéhùn yẹn kí ni wọ́n fẹ́ gbá mú láwọn tó sọ pé ẹ̀dẹ́ wà fọ́mìnrin láti fẹ́ oríṣẹ́ wọ̀ ìdá fẹ́ gbá mú náà ni wípé ìyàwó àyíṣà mi lóòótọ́ lòdùkẹ́ ọlọ́run ọba kọ̀ láti bẹ oríṣẹ́ wọ̀ ṣùgbọ́n a máa rọ̀ fún ti yàrá tẹ̀ ọ padà pàṣẹ. ọ̀kan náà àwọn olùmọ̀ nínú Islam ṣẹ́kù Islam yóò tẹ̀ mí ìmọ̀ lọ́ọ́ wọ́n wá ní ọ̀rọ̀ yìí kò sí àwíjàre ń bẹ̀ o ní ma fẹ́ dìbò torí pé fàyín náà lè mọ òtájì àlẹ́ ha ìtajà rẹ̀ náà yìí là ẹni tí ń fẹ́ fi ọ̀rọ̀ yìí ṣàpèjúwe ibi tá a ti kọ̀ fún gbogbo èèyàn pátápátá àtọkùnrin àtobìnrin láti bẹ orúfẹ́ wò ibẹ̀ ni wọ́n fẹ́ lọ ibẹ̀ ni wọ́n fẹ́ dùnmọ̀ ṣàpèjúwe àmì ẹ̀ ní wọ́n fẹ́ dùnmọ̀ ṣe. àrí àwùjáde bí o. Fàdáfà á dálẹ́ka bí àyàn náyà mọ̀tò. Ànáyò lè ní pé gbogbo èèyàn àtọkùnrin àtọbìnrin fún gbọdọ̀ bẹ̀rù tẹ́wò. Ìwé ni ànáyò lè hàn. Fàdáfà á ti èyí tí sọ wípé a pé kò ṣẹlẹ̀ mọ́. òun ni wípé bí anna náà yà mọ̀ tó kíkọ̀ fún gbogbo ẹ̀dá láti mọ bẹ̀rùtẹ́wò bẹ̀rùtẹ́wò àparẹ́ pẹ̀lú ọ̀rọ̀ mi. wọ́n yẹ́sùn láha alimọ̀tájì náà yẹ lọ́kọ̀ nìta. ẹni tí yóò fẹ́ mọ̀ fi ọ̀rọ̀ yìí sàkójúwe àmì ẹni tí ń fi ọ̀rọ̀ yìí tí ó mọ̀ níbẹ̀ lọ́wọ́ ìyá wa ìṣàròdì alọ́ta àti àgbẹ̀ ojúṣe ọlọ́mọ kàn fún ká mọ ìgbèrúṣẹ́ wò ó sọ àdáyọrí nípa tóbìnrin ojúṣe ọlọ́mọ kàn nípa ká mọ ìgbèrúṣẹ́ wò ìyẹn eléyìí gbogbo èèyàn kìí ṣe kọ́ nìyẹn bẹ̀rẹ̀ nípa tóbìnrin alẹ́bí fi ìlànà ònà àrẹ̀sìyà níbi tá a ti sẹ́bi lé wọn níbi tá a ti sẹ́bi lé wọn tí wọ́n bá bẹ orí bẹ́ẹ̀ wò. بين أو يبين ذلك قولها ọ̀rọ̀ tí a wá ṣe sọ ọdí aláwọ̀sálà ní á tí ó jẹ kọ́rọ̀ ìyànjú ti pé ọ̀dì àmàrọ̀ bí sì ya rọ́ọ̀sì hà òtútù ọlọ́run ti pàṣẹ pé ká padà máa bẹ̀ wò ó fi ọ̀dà fàhálà yorùbá yìí nù ánà ha amúrọ̀ yàtúndádé lè ṣèbà eléyìí tí ó túmọ̀ sí pé èé ṣe kó pọn dandan o ṣùgbọ́n ti yọ̀ǹda pé ká máa bẹ̀ wò ìpọ́ndán àbí ìyọ̀ǹda yẹn wá túmọ̀ sí pé ìnáná owó àtàbí tún lè rí jáde ọkọ̀ ọkùnrin náà wà dá ẹrù ìyọ̀ǹda yẹn gbé mọ́ra. ولو كانت تعتقد أن الإسلام أمرات بزيارة القبور لكانت تفعل ذلك كما يفعله الرجال ولم تقل لأخيه لما ترك tó wá jẹ́ pé àgbọ́yé obìnrin ń bẹ nínú ẹ̀ pé ọ̀rọ̀ yẹn kó obìnrin sínú pé ẹ máa bẹ̀rù tẹ́wò nísìn kò ṣẹ̀ṣẹ̀ ní máa rí ìfúnpinpin síra rẹ̀ yẹn ìyá wa ń ṣàkó pé ìbámọ́ ti bẹ ìbámọ́ ti débi tí wọ́n ti hàn sí o Abdulrahman ìbámọ́ débẹ̀ torí pé kíkọ̀ ta kọ̀kọ́ obìnrin ti bẹ́ẹ̀ tí yọ̀ǹda tá a yọ̀ǹda pé ẹ máa bẹ̀rù tẹ́ wò yìí a yọ̀ǹda fún àwọn ọkùnrin ni àdéhùn obìnrin wá ládàáyẹn rí ní ètò nìkan ti pẹ̀lú kátà ń pè ní àtẹ gbogbogbò àtàtẹ apá kan ọtún wọnú sẹríà tá a bá pa àtẹ gbogbogbò àti àtẹ apá kan kò gbéra wọn rò apá kan yẹn ó jáde kó lábẹ́ gbogbogbò yẹn. gbogbo yín ẹ máa lọ àyàfẹ̀yìn méjì o wọ́n sọ pé bẹ́ẹ̀ ní kí gbọ́ máa lọ nígbà tá a ti wá pàṣẹ míì tó ti àdáyẹrí àwọn èèyàn kan àìríhùn làwọn ó lò fún onílò gbogbogbò. wàláyé ìdókòwò fi ọkùn ànáàtẹ obìnrin ò ní bọ́ sínú àdéhùn tó kọ̀ àbí tó parẹ́ pé ẹ máa bẹ oríṣẹ́wò ní ìsìn obìnrin ò bọ́ sínú ẹ̀ torí pé ọ̀nà míì làgbà án náà obìnrin pé ẹ má máa bẹ̀rù tẹ́wò wani wani amu ida aurufa annahu ba'da alqa lam yakun nasiqan lahu inda jumhurul ulama wal am ida aurufa annahu ba'da alqa lẹ́yìn bàtà rán ní àwọn èèyàn kan látẹ̀tẹ̀ wá yọ̀ǹda fún gbogbo àwọn èèyàn yóò ti mọ̀ sí pé àwọn tá a rán ní ẹ̀fún yóò sì máa tí wọ́n máa bẹ lórí wọn. akwai wani tsirawa wani wa أن النساء nisa يدخلن في fanna filidin bi ziyarar kuroro ya ida to auto àwọn obìnrin ò sí nínú àwọn tó mọ̀ bẹ̀rù tẹ́wò pẹ̀lú àwọn ẹ̀rí tá ń sàlàyé nínú àwọn ọ̀nà táàbù gbà mọ àlàyé yékéyéké ọ̀dọ̀rọ̀ hà ẹ máa bẹ̀ẹ́ wò sí gàtù tẹ̀kìrì lóòótọ́ ni wípé ọkùnrin ni nínú èdè lágbáwá ọkùnrin ló ní gbólóhùn yẹn tóbìnrin náà sì máa kó sínú ẹ̀ níbi àṣẹ. bí ká sọ pé yá ayọ́ alẹ̀ ní ìnà àmọ́nu ẹ̀yìn mọ́mí ní òdodo ẹ̀rọ kọ́bìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni àlàdínà obìnrin lónìí àyàn ọkùnrin lónìí ọkùnrin lónìí ọ̀rọ̀ yẹn. lìtẹ̀gìlìk àwa fi pípa gbogbo lílo jẹ́ndà ọkùnrin kó fi wá jẹ́ kó kóbìnrin sínú oyè gbọ̀kìlà mẹ́fà yọ. ìta abẹ́mújáde mẹ́ ni wípé àìsóbìnrin ń bẹ̀ mọ́. nígbà tó lọ́gbọ́n tá a bá fagbó yẹn láti ẹ obìnrin ó kóbìnrin sínú ẹ máa sin nǹkan báyìí ó kóbìnrin sínú ẹ máa sin nǹkan báyìí ó kọkùnrin àtòbìnrin sínú àìní tóbìnrin ń tẹ̀ mọ́ yàtàdù ìládàlẹ́ lẹ́nu ọ̀fẹ́ ó ní ìdí mi àtìrí àtìrí sallallahu alaihi wasallam tàwárà sí. àdéhùn làwọn sọ pé kò sí tó parẹ́ ìdíjẹ́ ọlọ́run sẹ́bilé àwọn obìnrin tí máa fẹ́ oríṣẹ́ wò tí máa lọ sí tẹ́kù tẹ́kù. ẹlẹ́ẹ̀kejì anna nàbíyà sallallahu alaihi wa sallam alàlàlẹ́yẹ́dẹ́ni. للرجال بأن ذلك يذكر الموت òjíṣẹ́ ọlọ́run yọ̀ǹda fún ọkùnrin ó sì sọ sábàbí ọní ìdákìrò ìmọ̀wé a máa rán mi létí ikú wàyọ̀rọ̀ kíkó ìkọlẹ̀ a máa rún ọkàn fíìmù abẹ́rú tẹ́wò a máa rún ọkàn wàtúndínlẹ́wìn lẹ́hìn àti máa bomi lójú. bó ti wà nínú musnad imam ahmad nìyẹn ẹ wá wo àwọn nǹkan wọ̀nyí àbótúrà wa mọ̀ pé ọmọ àlómù anàlùmọ́rà àtà tẹ́ẹ̀tì wa mọ̀ pé obìnrin ìdàkókè aláàhádà ìgbà tá a bá fi ojú ọ̀nà yẹn fún pé iná ẹ̀ máa lórí bẹ́ nínú tẹ̀lẹ̀ àkàrọ̀jà ha ìlàlì jẹ́za ìwà nàdìbí wá nìyà yóò gbé obìnrin débi ìbarajẹ́ kọjá àlà àti ìgbé ànádùwàníyà àti gbé lema fiha nínà dọ́ àtúwàkílà tó kọ̀bẹ̀ torí pé àdámọ́ta adọ́bìnrin lúrú wọn kéré níbi irú ìṣẹ̀lẹ̀ yẹn wọ́n sì lẹ lọ́kàn níbi irú ìṣẹ̀lẹ̀ yẹn púpọ̀. وإذا كانت الدراسة النساء مبنة وسببا للأمور المحرمة تراجع بسبب ومسي ورثة إبني كتاتلي وتسلي فإنه لا يمكن أن يجد المقدار الذي لا يفضي إلى ذلك òṣèrò wa lọ́rùn láti rí wípé a nígbà yín láàyè tán ni ẹ̀kàn rọra bẹ̀wò fẹ́ẹ́rẹ́fẹ́ tán bá ti lọbẹ̀ wọ́n lọbẹ̀ náà nìyẹn kò sódì wọn kan tá a lè sọ pé ibi tá a yọ̀dá fún ilé nì tó sì jẹ́ pé bá a ti ń sọ yìí nípa àdámọ́ wọn gbogbo obìnrin ayé ní ìṣẹ̀lẹ̀ sílẹ̀ òyìnbó ni lágbáwá ni aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun ni wọn lè mú ara dúró ìkàtọ́ lọ́wọ́ bá ṣe léwàá máa ṣẹlẹ̀ wọ́n lè mọ gbára dálẹ̀ wọ́n lè mọ sọ̀rọ̀ líle lóye wọ́n lè mọ sọ̀rọ̀ iṣẹ́ ìsomi ojú kò sẹ́sẹ̀ ń bẹ̀. ìgbé ẹ̀kún wa máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ omi jẹ nìkan la sì yànda nínú ṣẹ̀dá islam ìgbé èèwọ̀ ni ìfaraya èèwọ̀ ni kódà fọkùnrin gan-an ìgbọ́kúnjẹ́ èèwọ̀ ò wíkúwìí. gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ń ṣẹlẹ̀ lọ́dọ̀ obìnrin. wọ́n ṣàkíyèsí ìgbà tí wọ́n bá sọ pé wọ́n ń gbókù bọ̀. tẹ́ ẹ̀ bá lórí obìnrin control dáadáa problem yìí problem wà lásìkò yẹn yàtọ̀ sí ẹkún àbòsí wọn náà máa ń sun ẹ̀tọ́ tẹ́kùn ààbò sí o ẹlòmíì ń jẹ kọ́kọ́ọ̀fù tí ń jẹ bọ́ọ̀sì tí mo kófì sí ẹ̀pẹ́ ńgbà tí wọ́n á gbókò dé ló bá bẹ̀rẹ̀ sí pariwo ìyàtọ̀ sílẹ̀ yìí ìbára jẹ́ ẹ̀tọ́ kan gángan nígbà tí èèyàn bá fojú gán ní òkú báyìí àmọ́ lékún àmọ́ lékún nígbà tí a bá fẹ́ òkú sílẹ̀ ọkùnrin ló lè mara ló púpọ̀ láàrin yẹn ó tún lójú àwọn ọkùnrin tó tún lè mara dúró náà láàrin yẹn tí ò ní kankan míì ẹsẹ̀ máa pàrọwà fọkùnrin míì ni tí ó ti máa sọ̀tọ́kùsọ tí sẹ̀rí àlòdìdí tó sì ń wo òkú báyìí. téèyàn ń ṣèdágbére kan yìí fún. ń wọlé lọ àìgbọ́bìnrin láyé rẹ̀ o tó sọ̀rọ̀ tọ́lọ́run bá sílé ìwọ̀ yóò tẹ̀lé فيحرم هذا الباب صدى للجريعة كما حرم النظر إلى fi náà ọ̀tàmà harumọ̀ kọ́lọ̀ tìbìlà jìnnà bí yàtọ̀ ọ̀gọ́ ìdálẹ̀ àwọn nǹkan kan bẹ tó lọ́wọ́n bá ṣe léèwọ̀ tó jẹ́ pé torí pé yóò hu aburú lẹ̀ ni ìnigbóló jẹ́ máa ń lò pé sátún lè dẹ̀ríyà nǹkan tí ó bí ò ní àpèjúwe rẹ̀ ní ìwọ̀n mu wá bí bí ká máa wọ ọ̀ṣọ́ tó pamọ́ ọ̀ṣọ́ ìta ọ̀tọ̀ ọ̀ṣọ́ tinú ọ̀tọ̀ lára àwọn obìnrin bákan náà haruma alkhalwa tubila jinabiya wọn fẹ́ kó jẹ́ pé àwọn tí ò lè fẹ́ra wọn máa dá abẹ láàyè kan sọrí àwọn tí wọ́n lè fẹ́ra wọn tí wọ́n lẹ́tọ̀ọ́ àti fẹ́ra wọn tí wọ́n yìí ara wọn wọn fẹ́ fẹ́ máa dá láàyè kan torí tó lè ti bẹ̀ tẹ́lẹ̀. wọ́n ní ọ̀gá sófin ni ó sọ pé àbí gbàtà sọ pé wọ́n lè fẹ́ sàárẹ̀ wo torí ẹ̀ ní pé dùhàwù àlè náà yìí tẹ́lẹ̀ yóò sàdọ́ àfọ́kù àwọn sì fi nǹkan mi rọ́pò tọ́lọ́ ọba tẹ́lẹ̀ wọ̀ tó wáyé pé àdúrà ni ó ṣe fọ́kù wàdálíkà mọ́kìnnù ìbẹ́ ìsì àwọn ló rọrùn nínú ilé rẹ̀ kódà ní àwọn olùmọ̀ wọ́n ní àtẹ̀ṣèyẹ́hùn kàdáàlì ààfẹ́ kó tẹ̀lé lọ sórí tẹ́gan gbèlè tàbí pé yóò bẹ̀rù tẹ́wọ̀ wọ́n wá mú ẹ̀rí wá pé ẹ̀sìn ọlọ́run bá ní fàyínà kúnnà tòfínà háyà ẹ̀ ń dààmú alààyè wàtòfínà náyì ẹ̀ sì ń kó sùn dábàá òkú. bákan náà rọ̀ tó lọ fún fàtínà rọ́bì aláwọ̀tàlá àmà ìnà kí ọ̀rí wọ lọ́wọ́bà láti mú gbà pé ẹ mọ́ tẹ̀lé òkú. wàyò ayélu máa sábà tàbí sùn àhẹ́ ó sì rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ mi tó tún wá nínú àdéhùn àwọn ìmáàmù méjèèjì àgbà nínú ìmọ̀ hadith nìyà ánàhùn náà ànìsá ànìsíbá àjànà yìí pé òṣìṣẹ́ ọlọ́run kọ̀ fáwọn obìnrin nípa títẹ̀lé òkú. oyè báyìí nìyí tẹwá rí ọ̀rọ̀ ànábì sallallahu ta'ala sọ́là ń sọ pé man salla ala janaza ẹni tó bá bá wọn kírun tó kù lára kọ́là ó kìrọ̀ ọtún kí ó gbà ládá tó tóbi tó òkè òhù wà mọ̀ tẹ̀lé àhá ẹni tó bá sì bá wọn tẹ̀lé átà tó ti fana títí tí wọ́n fi gbé sí kòtò kọ́là ó kìrọ̀ ọ̀tọ̀ yóò gbà ládá méjì tó tó òkè òhù tọ́kọ̀ọ̀kan rẹ̀ tó òkè òhù. هو أدل على الأمور من صيغة التذكير eléyìí gbogbo èèyàn ló sínú àtọkùnrin nínú gbólóhùn ni o torí pé láńdò máa ń ẹnì yòówù yàtọ̀ náà wà ní olùjẹ́rọ̀ wà ní náà gbogbo ọkùnrin ló kó sínú tó bá ṣe an hadha al-umum ṣùgbọ́n a mọ̀ nínú àwọn àdíìsì míì pé ọ̀rọ̀ tá a ló kóbìnrin àtọkùnrin sínú yìí lámì ẹ̀tẹ̀náwà lè nìta kò kóbìnrin sínú nínú ìtumọ̀ ti ṣẹ̀ríyà nínú gbólóhùn ló ti kó wọn sínú kí lìnáàyè nàbí ìsọ̀lọ́lọ́wà sọ́lẹ́mìlàwò nà àní tí bá jẹ́ náà ẹ sọ wípé torí pé òṣìṣẹ́ ọlọ́run kọ̀ fún wọn pé kí wọ́n má tẹ̀ lókù ó sì dá eléyìí ń kọ̀ fáwọn obìnrin ni báwọn ṣe jáde kó níbi pé ẹnì yòówù tó bá bá wọn kírun sí la tó sì tẹ̀lé débi tá a ti dé bóbìnrin ti jáde kó mẹ́nu torí àdéhùn mi ìdókọ̀ fún wọn. ayédàlám yẹ̀dùkọ́ nàfi hádàlùmọ́ tí ọba ti jẹ́ kó yé wa pé a ti fà wọ́n yọ lábẹ́ ọ̀rọ̀ yẹn pẹ̀lú ẹ̀rí mi ìfàkàdálíkà bìdálíkà àbísọ̀rí kìlà ọ̀lẹ́ bẹ́ẹ̀ náà ní mítà kọ́kọ́ tá a ní ká má ṣàbẹ̀wò sàárè tá a sì sọ láti ń bẹ níbi bí ṣàbẹ̀wò sàárè tá sọ pé ọkùnrin ní ó gba ládàá eléyìí sọ́dọ̀ àwọn nìkan la yọ̀ọ̀dá fún. àfọ̀n tíra wa sọ wípé wọ̀yà kónú lè dùn ajẹ́ pé nígbà náà tọ́rọ̀ yìí bá fi yé ìyọ̀ǹda bí ziyarọ́ ti kò lóru bí bíbẹ tààrí wò mọ̀tòsọ́ lè rí jà ọkùnrin nìkan ni ó wà máa ní ìyọ̀ǹda yẹn nínú ṣẹ̀rẹ́ Islam ó sọ bíkọ́ọ̀lì yìí láàánú lọ́wọ́ zàwàrọ́ ti kò lóru àdá wọn sàlẹ́sà àdọ́kùnrin sàlẹ́sà pé kí wọ́n máa ṣàbẹ̀wò tààrí lórí tẹ́ pẹ̀lú gbólóhùn wípé ọlọ́run ọba sẹ́bi lé àwọn obìnrin tí máa bẹ orí dẹ́wò ẹ̀kọ́nù mínà làámi al-maqsud mínà làám al-maqsud ọ̀rọ̀ gbogbogbò táwa kan kan yọ ń bẹ̀ ló wà láti láfàyọ kó lábẹ́ rẹ̀ àwọn obìnrin láfàyọ. míì táwọn èèyàn tí wọ́n sọ wípé ọdùnrin lè lọ torí ká lè máa mọ̀ wípé nígbà a bá fẹ́ kọ́ débẹ̀ àbí nígbà tá a bá kọ́ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ kan ó ti ní ọ̀rọ̀ tún ọ̀rọ̀ wà ń bẹ̀ tí wọ́n ti sọ bí wọ́n bá ti ń ká iná làwọn ẹ̀kọ́ ń sọ lọ́lùfẹ́ àìjẹ́ wọ́n lórí tẹ̀kọ̀ sí tó burú bẹ̀ yálà wọ́n mọ ẹ̀rí àbí wọn ò mẹ̀rí ara wọn kan tó mọ sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn tí ń sọ tá à ń kàrọ̀ wọn iná lónìí iná àwọn olùmọ̀ ń sọ wípé ẹ̀rí wọn mẹ́hẹ̀ yìí. ìtàn ti sọ lọ́gọ́rùn ọdún kan ó lé àbí jù bẹ́ẹ̀ lọ ọgọ́rùn ọdún méjì òun náà ni wọ́n ń sọ pé mẹ́hẹ̀ yìí ṣùgbọ́n wọn rí wí ọ̀rọ̀ wọn kà mẹ́hẹ̀ ni. nínú tí wọ́n tún fi fún wọn lésì pé ọ̀rọ̀ yẹn ò rí lẹ́ o. obìnrin ò lè lọ rí tẹ́ o láti lọ máa bẹ àwọn òkú wò ó anna qawla eh, ó ní pé ma zakaru wa ní àìṣẹta ọ̀fà fímá ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n mú wá látọ̀dọ̀ ya wa Aisha àti Fatima radiyallahu ta'ala anhuma tẹ́fẹ́ wọn fi àrí ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ ìdí wọn ṣe ó tako ìta àgbà ọlọ́dọ̀ àwọn ìta àgbà ọlọ́dọ̀ àwọn tí wọn bí wọn náà ń sọ fún wa pé obìnrin ò lẹ́tọ̀ọ́ ní ìta àgbà ọlọ́dọ̀ wọn eléyìí ló ti rinlẹ̀ jù kò sì sẹ́nì kankan àwọn ọmọ olùmọ́ máa ń lo gbólóhùn kanu ṣẹ̀ríà àlẹ́ ẹ́sùmà ìdáàbòbò ni fóònù àwọn àtìsí pàápàá jùlọ àtìsí ńlá kò sí sẹ́nì kankan àbí àwọn anábì kò sí ẹ̀dá mi mọ̀ ní omi jẹ́ pé àtìsẹ́ pẹ́pẹ́pẹ́ làwọn anábì máa ti àwọn anábì ọlọ́run máa ti ọlọ́run sì máa ń sàmójúkò fún ọ ọlọ́run dáàbò bò wọ́n níbi àtìsẹ́ tó lè bí tó lè jẹ́ àtìsẹ́ ẹ tó jẹ́ ìyẹ́ ẹ̀sẹ̀ tó lè bí ká lé ni ẹ sì gbọ́ pé wáyé níbi ká sàárè láàánà Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. ẹlẹ́ẹ̀kejì ẹnna kọ́lọ̀ sàhábì ọ̀rọ̀ tí sàhábì bá sọ wàfíìlà àti iṣẹ́ tó bá ṣe lẹ́yìnsà hujjatan ala al-hadith bílà nìza tó bá forí gbárí pẹ̀lú ọ̀rọ̀ ànábì sallallahu ta'ala alaihi wasallam àní lu ọ̀rọ̀ tani àní lu ọ̀rọ̀ sàhábì yẹn kò sátakò kankan mẹ yẹn a nílò ọ̀rọ̀ sábẹ yẹn èrò tó ṣẹlẹ̀ ń sìn pé ìyàwó aisha ó ṣe àbẹ̀wò sàárè abdulrahman ọwọ́ ni tó bá ṣe pé mo gán ní ẹ̀ tójú ni tẹ́lẹ̀ ìbámadèmí ti hàn sí hàn sí kò kò lágbára jàdí ìsìlọ kò lágbára jàdí ìsìlọ torí ọ̀rọ̀ fàádé yìí tọrọ tàbí bá ti ti forí gbárí pẹ̀lú hadith hadith islam ìyẹn kò sátakò kankan bí yẹn. wọ́n tún mọ́rọ̀ kan wá wọ́n ní ṣe bí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam wọ́n kọ́ ìyàwó àyíṣà kéé pàtàkó lè dà záárá sílùkò ìlú òwì ni òótọ́ bá ṣàbẹ̀wò sàárè wọ́n ní fàlẹ́ àdúrà àlànà sí màdàlá tàlẹ́ àdéhùn sàlátà bìláàni záìrà tòkòtò ìyẹn ò dáko torí pé tó wù bẹ́ẹ̀ ni pé ẹni wọn gbọ́dọ̀ bẹ sàárè wọ́n ti wá kọ́ ní tó wù tó bá sábẹ̀wò sàárè. kò dáko àdéhùn ọkọ́bìnrin ò lè sàbẹ̀wò sàárè o. àwọn olùmọ̀ ní ètìmọ́lì àyàkú nàdálẹ́ka kọ́bílà àádà náà ilẹ̀ àkìyà wàlúwà ayé di ṣèdí ọlọ́run àlá torí pé ẹ̀fọn ilẹ̀ fún wa wípé ńgbà tí wọ́n kọ̀ fún wọn tán ni wọ́n tó kọ́ láti sì yẹn ní gbólóhùn yẹn pé dẹ́rù ìjẹba sàbẹ̀wò sàárè ni wọ́n lè jẹ́ pé kọ́lọ́hún tó ṣe nǹkan yẹn léèwọ̀ látẹnu ànádì ni sọlọ́láwù sàárọ̀ sọ́là débò náà la kà jáde lẹ́ẹ̀kan wípé èèwọ̀ ní bọ́kùnrin náà láti náà lọ rí tẹ́ ó sì yá ó ti ṣẹ̀rẹ́ àhódẹ́sì kò kélé yẹn tó lè lójútu fún àwọn èdìdè pípé lẹ́yìn ìgbà tí wọ́n sọ pé ibi ọlọ́run dandan kó máa bẹ lórí àwọn obìnrin tí máa lórí bẹ́ẹ̀ wò ẹ̀yìn ìgbà yẹn lọ́wọ́ á kọ wípé tó ọba lọ fẹ́ sàárè wò àdúrà tó ń ṣe bẹ́ẹ̀ ni. nínú kàtà tó lè gbé yẹ̀wò mẹ́yẹn akọ́yàn ládùúrà sí oṣù òkè wọ́n tẹ̀lé fún pé ìdàgbàsọ́ àrà fún òkòkò tó bá sàbẹ̀wò sàárè ó lè jẹ́ pé kí àtúntí ọba tí gbólóhùn ìdàzára tòkòrò tó bá sàbẹ̀wò sàárè tí ọba tí gbólóhùn yẹn bẹ̀ àbá sọ wípé ṣebóbìnrin náà máa fọ́n ẹ̀ lẹ́kọ̀ọ́ kí láǹfààní kópa àwọn ọkùnrin wọn máa sàbẹ̀wò sàárè wọn gbólóhùn pé ìdàzára tòkòrò tó bá bẹ̀tẹ̀ wò tí tí ó wí ni ó lè jẹ́ kó tó di pa àtẹ́lẹ́wọ̀ fún wọn ẹnìkan fún wa dé ìdílé yìí pé àtúbà ìlú sọlé ìgbà báyìí ló محمد بن إسماعيل الصنعاني رحمه الله تعالى في كتاب تمهير الانتقاد nínú tíra kan tí wọn olùmọdáadáa kọ yìí kọ tán pè ní àtàkọmọ ìtàkọmọ àjọkàn wọn nípa yìí náà hàlì ìlẹkùnbá àbùkọlùmọṣáì àwọn ilé alẹ ti sọra ti àwọn ọmọdéríà ìlà ṣíríkì wọlé ìlhàd ilé àbáwọn gàgà tí wọn ń ṣe táwọn ojì tó sì jẹ ọ̀gá nǹkan kan gbòógì bí máa darí ẹni lọ bí ẹbọ àti dakọlọ tó sì yá gbàrú ọ̀sẹ̀ ìlà ìlà hadimil islam ọ̀kọ̀rọ̀ bí bùnìyàní tó dàbí ìgbà téèyàn lè fa dígà yọ téèyàn ń wó islam wọn ní báàlì ó wọ́pọ̀ àti tí ìbá ṣe pé báàlì kúlù tí ìbá ṣe kó kárí. wọ́n ní kólù máa ń yà àmúrò ha mínà yà máa ń yà àmúrò ha mínà lòlókù ọ̀sàlàfì wàrùwàfà wàlùwòlá ọ̀dọ̀ àwọn tẹ́tì máa bárú ẹ̀ àwọn ọwọ́ ni àwọn ọba àwọn ọlọ́lá àwọn olórí àwọn aláṣẹ ìmọ̀ alákọ̀ọ́rí ni láwọn àwọn aláàmáyé òsìnú náà tọ́nà bíi mìfọ́dínà ọ̀rá alìmọ̀ òtú ní àwọn bàkẹ́rẹ̀ ọ̀ṣẹ́ kékeré àwọn tí wọ́n sì máa ń ṣe bẹ́ẹ̀ fún mi kọjá lára ẹni ìsúnmọ́ wọn wọ́n dayọ sọ́tọ̀ pé ẹ lọ sùn síbẹ̀ yẹn ibi tó special àbí kó jẹ́ ẹni tí wọ́n rò pé onípò kan ni nínú ẹ̀sìn ṣéèf ṣéwù àfáàgbà imam àbáwọn ọba ọba ọba bí ìbéèrè kan dáhùn yẹn béèrè ní ọ̀sẹ̀ tó lọ ọba ọba ọba ọba ìdíje ìdílé sábà ti gbàgbọ́ yẹ tó ti yẹ ká sìnkú wọ́n dẹ̀rù wọ́n dà sìnkú mọ́ ọ lọ́wọ́ wọ́n ní olóyè ni gbọ́ àtọ́jú ayé àwọn ẹ̀yẹ náà ni wọ́n ti fi máa dárò ẹlẹ̀ ìdè kí wọ́n ba ìsìnkú wọn jẹ́ làwọn náà máa ń ṣe nígbà tán wà láyé torí ẹ̀ bó bá jẹ́ pẹ́ni tó dúró sọ́lọ́ọ̀ ni wọ́n ní bá wọn dá sí ìsìnkú àwọn kan ní wọn ti fámìlì léèrè pé tó tẹ́ẹ̀tì lè tò síkú ọlọ́ba wà kẹ́ wọn ọba foríjì wọn. wọn ní wọn lọ́ọ̀kú mẹ́bí lọ́wọ́ àmọ́ gbàgbé sọ pé súnà ẹnìyẹn náà nígbà tó nà ń bẹ láyé wọn náà ń fẹnu parú ẹ̀ ń fẹnu pa wọn ò rí kọ́ lónìí sí i. àbáwọn tó jẹ́ pé wọ́n fẹ́ bọ́ ọmọ gan lójú ayé wọn jẹ́ pé wọ́n gba òkú lọ́wọ́ àwọn tó ń dìní àti lóòótọ́ ẹbí yìí ni ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ ayé àwọn ló bá ṣe títí tó fi kú wọ́n sì gba òkú wọn ní mọ́bí dágbòkú lọ wọ́n sì yọ owó tán bá fẹ́ yọ láre wọ́n láwọn ò ọ̀rọ̀ torí ẹ̀tàn wa gbá wọn fún yẹn tìrìtà gbé wọn sí ọ̀yà zoro onáàtù lẹ́dí náà yà fún àwọn ziyara alamawaati nìjó ni tawassul níbi wàlà alukoro tó wọn mọ wọn sábẹ wọ ẹdí ẹdí ẹ wẹrẹ wẹrẹ wẹrẹ nígbà tó bá yá náà wọn sọ di orí ojúbọ náà ni. bá fi àdánù kan káwá wọ ọmọ sáìlì wọrọ yẹn àwọn ọkọ̀ mọ́ òkúta àwọn jáde mẹ́ àfúrò làwùsàn ní àtìgbàtà ti bẹ̀rẹ̀ àkọlé yìí ajẹ́ ká mọ ìtumọ̀ àwòsà ẹlẹ́ẹ̀kejì àfúrò lè bá àdá ajẹ́ ká mọ àlàyé tí là ń pè ní ìbá àdá èyí jẹ́ pé ọ̀nà rẹ̀ ní káàkiri kọ́nà ọba nìkan kòkò káwọn àdúgbò kan mi. ẹlẹ́ẹ̀kẹta annahu sallallahu alayhi wa sallam lam yadda'i bi illa mimma yakhafu wuqu'a kò máa wá ìsọkú omi kankan bí kìí ṣe nǹkan tó ń páyà pé ó lè tẹ̀lẹ̀. látọ̀dọ̀ àwọn ẹ̀dá ló fi ń pè wá sí àkéèjẹ́ ìró ẹ̀ ní ṣíṣe àbẹ̀wò sí àìrú ẹni kíkọ́ nílé sàárè irú ẹni sísọ ojúbọ sísọ dẹbọ irú ẹni ṣíṣe àbẹ̀wò nípa àbẹ̀wò tí máa wáyé látàdọ̀ ọmọbìnrin tí orí tẹ́ta sọ pé èèwọ̀ ni ṣe àbẹ̀wò pípa ọ̀rọ̀ yẹn pọ̀ mọ́ ìtìkáàdì kògbóòrè làbíyà ìtìkáàdì kògbóòrè làbíyà mọ́tàjì pípa bíbá sísàbẹ̀wò àwọn obìnrin títẹ́ pọ̀ mọ́ nínú sàárẹ̀ àwọn àwọn ànábì ọlọ́run ní mọ́tíláṣí àbí bí ti tẹ́lẹ̀ ó ti máa tẹ̀sílù ni ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ńlá ni méjì à ń fi ọ̀rọ̀ kan à ń fi ń fi kan tó ń jẹ káwọn gbàgbọ́ yẹn pé àtàbùrú ńlá lélẹ́yìn náà àti kìí ṣe nǹkan tá lè fọwọ́ yẹ̀ fẹ́rẹ́ mú. قرنه بهذا اتخاذ الصبور الأنبياء المصائب ẹlẹ́ẹ̀ka àwọn ṣídàtò ذكر شدة الغضب من الله ìmú ìrántí wá wípé ìdùnnú ọlọ́run bá le koko lórí kíni ìmọ̀ ọ ìmọ̀ tẹ̀sí yóò ní sàárè àwọn ẹni rẹ̀ tọ́pìkì tí àmúgún dáhùn sí ẹnu ẹgbẹ́ bìkan yìí rọ̀ pé àgbàgbẹ́ ìkọjá ìlànà sàárè àwọn ẹni rẹ̀ tí máa ń sọ oríṣẹ́ ojúbojì wọn tí máa ń sọ dẹ̀bọ̀. táwọn èèyàn máa ti fún òní sí náà wá ìbínú ọlọ́run lè kókó lórí ẹ̀ yẹn ni ẹlẹ́ẹ̀ka àwọn díkùrú sí dẹ́tù lọ́dọ̀ bí ìnà ẹlẹ́ẹ̀kẹfà wàmí àhámìhà wàyíyá ní àhámìhà sífàtù máa rúfà sí ìbádà sí láà bí a àkọrọ̀ ọ̀tá ìjọ bí kẹ́mà sí ọ̀tá látà sáà sì mọ̀ wípé ẹni rè kan tí wọ́n láwọn fẹ́ gbà pẹ̀lú náà jẹ́ tó bọ̀ wá di kó di òòtà. téèyàn báyìí ti dákọ láàtà ẹ ṣe bí òòtà gangan náà ní nípìnlẹ̀ ẹ máa wọ àwọn òòtà tí wọ́n ń sìn ní ilẹ̀ Yorùbá àtàwọn bòmíì náà àwọn tó bá mọ̀ tán ẹ̀rí káwọn òòtà yẹn àwọn èèyàn tí wọ́n tẹ̀lé láwùjọ tiwa náà ó pọ̀ bẹ́ẹ̀ wọ́n lè sọ pé ibi tó jagun dénú ibẹ̀ wọ́n ti mọ̀ lọ́wọ́ fún àbí tí wọ́n pa sí nìyẹn ibẹ̀ náà wọ́n ti sọ di ojúbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tó wọlẹ̀ sí nìyẹn nígbà tó bínú tán ó sì ń àwọn ọ̀sán bẹ́ẹ̀ yẹn pọ̀ ẹ̀dá tó tẹ̀lé ni wọ́n sọ dòtà. ẹlẹ́ẹ̀kejì màá rí bá tó àná ó kọ́ bó lọ́jọ́ ìsọ̀lẹ̀. ẹni tí ń bẹnu sàárè amọ̀pẹ́ni eré ni nínú àwọn àdìsí tá a yìí. Pọ́ọ̀lù sọ wá di pé ẹrù ti làwọn tí ń bẹ láyé rù látàrí ẹni Nígbà tá a sọ wípé mímọ ṣèkéni mímọ kọjá àlàfíà mú ìsọ̀lẹ̀ níbi sàárè àwọn ẹni Kí ló sọ wọ́n dẹni eré tí àwọn àtẹ̀mí láyé ò lè fi bẹ́ẹ̀? Káwa náà lè tó wá jẹ́ pé ìkọjá àlà tó sọ̀yọ̀ jẹ́ ní ibi jẹ́lẹ́ kọlọ́mọ aráyé wá ra wọlé. ó túmọ̀ sí pé ẹni tí ń bẹnu tààrẹ́ èèyàn ò ní ṣe kí ni kò ní jìyàwó. lórí ọ̀gbà tó bá ti jẹ́ pé abìnrin rẹ̀ pẹ́ ní eré ni. àmọ́ tó bá ti pé òun náà máa ń ṣe bẹ́ẹ̀ títàrí àwọn èèyàn kan òun ló wá fi túnà yẹn lélẹ̀ fún òun lè pe lẹ́nu eré òun abẹ́ àdínsí pé ẹni tó ṣe súnà kan tó jẹ́ súnà burúkú tó fi lànà kan nílẹ̀ tó jẹ́ lànà burúkú tó ṣiṣẹ́ lórí ẹ̀ tó fi fáwọn èèyàn pé ká máa ṣe bẹ́ẹ̀ àbódákẹ́gbà torí wọn tí wọ́n ń ṣe yóò rẹrù kóhùn kankan sábúrú yẹn àtẹrù àwọn tí wọ́n tẹ̀yìn lábúrú lẹ́yìn sẹ́ni nù ó túmọ̀ sí pé àwọn táwọn èèyàn kọjá àlà síbi sàárè wọn yẹn àwọn báyọ̀ náà náà bá pàdé torí pé ẹni rí náà láti pè wọ́n láti gbé nílẹ̀ fún wọn. ó dà nẹ́bí sallallahu alaihi wasallam tó bẹ lọ́run sáájú rẹ̀ sí gbà pé ọlọ́run bá má tó sàárè ìdìbò ta tó bá lọ jẹ́ pé ó lọ dò sáńkọ́ sísún náà nábì ní ká mọ̀ sẹ́bọ̀ síbi sàárè tó bá lọ jẹ́ pé wọ́n bá rí kọ̀ǹtró látara gbígbàdúrà pé ó kó bá nábì kò lè kó bá bẹ́ẹ̀ ni kò lè kó bẹ́ẹ̀ ni kankan lónìí ọ̀kan náà bàbá wa wọ́n jáde láyé nílẹ̀ yorùbá yìí nínú àwọn tá a bá ló gbà ẹni eré sì ni wọ́n àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ jalẹ̀ ló ti jẹ́ pé ní eré gbogbo ayé ẹnu kò lé wọn lórí padà ní ọlọ́run àtàkì àrùn kọ́lọ́n ní orí bẹ̀ bàtà orí bàbá sí ọwọ́ akẹ́kọ̀ọ́ abdulhaki muhammad ní ìwò ọmọ dàbí nǹkan jọ náà ọ̀sẹ̀ náà orí ti dà àwọn orí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ nígbà táwọn èèyàn pàtàkì pàtàkì pàápàá jùlọ bí ẹsùn bá jáde láyé àníyàn tẹ́lẹ̀ ní òtún wọn bá lọ àníyàn tó kù ẹ máa wọ pé èrò pọ̀ ìfẹ́ pọ̀ àwọn jẹ̀bi òkú ẹlòmíín wá bí ó ti mú nǹkan kan lára adìyẹ èèyàn lọ́sẹ̀ ní téèyàn ńlá tó lókìkí bá kú kódà bó ta sọ tán ti wí sáà rẹ̀ sáà rẹ̀ kọ́ ọmọ ọmọ bọ̀ bọ́bá tẹ̀lé kankan gé lára òkú náà àníyàn burúkú tẹ́lẹ̀ mi bá lọ nìyẹn. tẹ́wọ̀n ti bí àwọn ọ̀rọ̀ yẹn kálá jù. Ẹ̀bá dórí tẹ́ ẹ̀mọ́ wa rí pétọ̀. Ó bẹ̀rẹ̀ ní nìkan máa lọ dí àwọn tààrí ní láì síláì tó kú lẹ́nu láti lọ máa fún dí. Ṣé pé kò tó kò nu tààrí yìí àwọn oríṣẹ́ kan tá à ń yà wọn àti bí ìgbà tó kéde yọ sí nínú èdè ní oríṣẹ́ tí wọ́n fẹ̀yìn. lórí náà nínú àwọn ẹ̀kọ́ ńlá ó wà ẹ̀kọ́ ìyẹn o màá rẹ́ bá tó wá náà ó kọ́ bùrù rọ́jò lè sọ ọ̀lẹ̀ ẹni tí ń bẹnu sàárè yẹn ò yẹ kò mú lẹ́ni rí àwọn tí ń bẹ kò táwọn ẹgbẹ ẹrù bí èsì tiẹ̀ náà lọ sí lórí torí àwọn sábẹ láyé náà ní ìsìn káwọn ti wà fúyà àbẹlẹ ọkọlọ ń jẹ ká sì pẹ olùgbà wa lẹrú tó gba ìbádà wa ó mọ àgàgà kọlọ wa lọ fi kàrọ ọmọ kan rinlẹ̀ ó parí àlá ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn nínú ìran Yorùbá wọ́n ti wọ góòlù tọ́lọ́mọ tẹ̀lẹ̀ fi kàrá ọmọ kan rinlẹ̀ nípa kú àìkan tó kò láyé tó àti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó lọ fẹ́ déédé pẹ̀lú àkòtí Ibrahim ọmọ ànábì sallallahu alaihi wasallam tó lọ fẹ́ déédé pẹ̀lú ìgbà tí òun eh, tẹ̀rì tó tó bá tẹ̀rì ọgọ́sì tọ́lọ́mọ sọ fún bá ìpèsè ẹ̀rọ òrùn àtòkùnfà.

abáyá àtẹ̀rọ́dù ẹ̀ kíákíá kan na, ẹnìkan bi ní ìjẹta tó ń dáhùn àfa wa ni. wọ́n ní ǹjẹ́ síra kan bẹ tó kó àwọn kótóbà jọ tó jẹ́ tà nàbí sallallahu alaihi orí àti ẹnu wípé mo wá fi kún fún ọ àwọn òun ń tẹni tó wà lójú ọ̀nà tó náà pọ́nbílẹ̀ o náà wà fáwọn àtúntò nítorí kọ́ yọ ọ̀rọ̀ yéde tó yéde yìí mo ní ṣùgbọ́n ó tún wà náà bí àwọn kéré pọ̀ ọlọ́láwọ̀ náà sọ̀là àwọn kéré ọ̀kan náà ni wíwú mo mẹ́rin ó ti sọ lọ́wọ́ ti yẹn ọ̀kan tọ̀bà náà sẹ́wọ̀n ẹ̀gbọ́n nìyẹn kọ́tàbà rọ̀ sórí lọ́sọ̀lọ́ kótóbà tí wọ́n fẹ́ rí gbógun òní kótóbà tó hajjatul wada nínú ọdún ìṣẹ̀lẹ̀ ọ̀nà tó kù sáńtà tó kù láyé táwa ní hajj kótóbà ilé ìlú tó síbẹ̀síbẹ̀ náà kò fẹ́ tó ń táwa ní kéré pọ̀ sí táwa ń ka lónìí. òwò ti fẹ́ lórí kótóbà sì ní báwa irú ọ̀rọ̀ táwa fẹ́ báyàn sọ ni ó lè gùn ó lè kúrú ẹ wo àlùkò ló ti dá àmọ́ ká ètò wà gan-an nígbà pé àdúrà ni làwọn ìlà ti lè fi kún èyí tó wà gan-an lọ́dọ̀ àná ní ipò tó nǹkan tó wà lákọọ́lẹ̀. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وقنا في الله ميري ìlà mẹ́ta ìlà mẹ́rin ọ̀rọ̀ ti parí. kò ní òtún bábìnrin ilẹ̀ fáànà ní mi ọlọ́lá òṣàlá ọ̀tẹ́là ó fi kó ọ̀pọ̀lọpọ̀ orin sínú àtọ̀pọ̀lọpọ̀ ìwádìí níbi àdúró bẹ́ẹ̀ ni làwọn kótóbà rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sàtọ̀ fún túbà yẹn lọ́jọ́ náà bẹ́ẹ̀ náà ni tí kàrà ọmọ bá wáyé orí ọmọ bẹ tárùkì àmọ́ bìde mọ́jísà ni òsì mẹ́rákù ni òsì mọ́ àwọn ànábì ọlọ́run ló ní òsì láyé mọ́ là ń pè ní mọ́jísà ìgbọ́n kọ́lọ́run bá ṣe àpọ́nlé mọ́mìn pẹ̀lú nǹkan kan tí òsì ní kápá àti ẹ̀gán pé kọ́lọ́run bá kàn fi pọ́n lé ni eléyìí wọn sọ̀rọ̀ tárùkì àmọ́ bìde òun gbọ́dọ̀ jọ́rọ̀ lójú irú ẹ̀ bá ṣẹlẹ̀ yóò dúpẹ́ fọ́lọ́ ni ara ayé náà sì gbọ́dọ̀ sẹ́ni ẹgbẹ́ kan míì òun gangan ni òsì nígbà àwọn èèyàn láàyè bẹ́ẹ̀ tó bá gba rẹ̀ láàyè bẹ́ẹ̀ òun náà sọ ìkọjá ìdá sí àbígbé rẹ̀ ní gàtàyà bó ti yẹ ọ̀sẹ̀ tẹ̀lẹ̀ ní ọ̀rẹ́yìn àdúgbò ọjọ́ tètè máa kókó lọ́kàn àwọn èèyàn jẹ́ bí ọ̀rọ̀ ta lọ́kàn ní sọ ọ̀rọ̀ lọ́wọ́ tánà ọ̀rẹ́ sọ́lẹ̀. ẹnìkan nígbà tí ọ̀yàn yẹn mú ó ṣẹlẹ̀ ní ọ̀nà bíi méjì kan tó dá mi lójú nínú inú òjò tó lọ yìí tójò dá bá ẹ̀fẹ́ tó òjò dá ẹnìkan kódà kìí ṣẹni tá a máa náwó sí pẹ̀lú àgbọ̀yé súnà ìmáàmù sì ni kàfíìbù ni ní gbogbo ọjọ́ júmọ́ oṣù wa mẹ́rin gbà tí dị ṣe akwụkwọ àtúntọ́lọ́ kó fa lójó ọ̀lẹ́ ètò ọ̀dọ́ ni ẹni mo ti sọ̀rọ̀ àtúntò mà. òjò alẹ́ ọjọ́ náà ọkọ̀ yọyọ tí ó sì kí. irú ẹnìyẹn kó dúpẹ́ fọlọ́ táwọn yẹn bá fẹ́ míì kó kókó lọ́pọlọ wọn. táwọn ara ti náà ti máa ń sọ̀rọ̀ ẹ̀ di òòtà nígbà tí ó bá ti láyé mọ́ nìyẹn. ó tún ṣẹlẹ̀ ní ògùn ọ̀tọ̀ wa yìí tí mo ta àkọ́kọ́ yẹn kí ó tún fún ọ̀tọ̀ ìlú mi ni ó ṣẹlẹ̀ ó tún ọ̀tọ̀ wa yìí. torí pé nígbà tí ẹ̀fọ́ wa níta náà àjẹ́ tí wọ́n bẹ lọ́rùn fojú lásìkò yìí tó lọ iná ni lọ́jọ́ náà òjò rọ̀ tó ní agbára gbígbàdúrà ní kàkà sí ká má lọ́mọ nǹkan mi. àwọn nǹkan kéékèèké báyìí tó ṣe pé sẹ́yìn ò bá tètè kókó lọ́pọ̀lọ́ àwọn èèyàn ọwọ́ ìgbà náà àti wọ́n tóbi lọ́dọ̀ náà níbi tí ó yí àwọn èèyàn sí tí ó yí àjọ kan wọn sí. a máa ń pa náà ní ẹnu àfáwà sọnù ajé náà mo ti gbọ́ wọn tí yẹn bá tí ọba rí pé ẹnìkan ẹni rẹ ni ọ̀fẹ́ sọ fún wípé ẹ máa bá níbẹ̀ lọ́hùn ọ̀fẹ́ sọ̀rọ̀ kan lọ́nà àlámà rí ẹ torí kóńtọ̀ náà má ba àjọ rẹ lójú ẹ mọ́kò náà lu ọgbà ọlọ́run ẹjẹ́ kò náà mọ̀ tó tòótọ́ àwa náà àdákẹ́ àgbẹ̀ lọ́run bẹ̀rẹ̀ ẹ̀dá kan sáfàdá àtúnṣe ẹjọ́ kó mọ̀ pé èmi tí mo ti kọ́ lẹ́nu ọdún nù ẹ sọ pé tàwa náà àdákẹ́ sẹ́mà irú ọ̀rọ̀ yẹn èmi ti rí lẹ́nu kìí ṣe mẹ́yọ̀ kan kìí méjì kìí mẹ́ta tí mo ti gbọ́ lẹ́nu àfáà pé òun ló ń fẹ́ lọ́ọ̀ fún lágbájá ó dá mọ́ ti gbọ́ dáadáa lẹ́nu àwọn èèyàn tí ṣé ẹ bẹ́lọ̀ direct tó dọ̀ tó ṣe ṣe ń ṣe tó wàhálà kan bẹ́lọ̀ mẹ́nìkan kò mọ́ kí lè ta ọ́n ti náà bá ń jómi dídọ́ mi àtàrà tẹ́tù mọ̀ pé rọ́lọ́rọ́ àti pé bóyá lóòótọ́ kan tọkàn bẹ́lọ̀ bẹ́ni ọ̀sẹ̀ àbúkọ bẹ́lọ̀ fún yàn àdó àrẹ́gbà kan kò wá mọ̀ nítorí kankan tọ́lọ́ ń tẹ̀kùn lọ fi bẹ́lọ̀ fún abọ́dún tọkàn tọkàn bẹ́lọ̀ fún òróró àwọn kan yẹn ibi tí máa أنه اسم صاحب القبر وذكر معنى التسمية اسم صاحب القبر tọ́lá dáadáa tá orúkọ ẹ̀sìn jẹ nínú sàárè dáadáa tàbí ròyìn wọ̀nyẹn lóye lẹ́yìn náà láàánàtù ìdàwárà ti kúrò àrígbámú wípé wọ́n tẹ́lẹ̀ bí àwọn tí máa ń bẹ sàárè wò àbí bẹ̀rù tẹ́wò tó tẹ́ ni wọ́n torí ẹ̀ láàbí jẹ́ kóbìnrin ń tẹ̀lé gbogbo nǹkan pẹ̀lẹ́ ìgbésà tó sọ àdédé wáyé bẹ́ẹ̀ lánàá tó máa ń àtọ̀rọ̀jà ha ẹjọ́ wa sọ oríṣẹ́ di ilé àbẹ̀wò táwọn paná sí táwọn kọ́lé sí táwọn lọ sí àwọn ìbáàdà kan bẹ̀ wọ́n tẹ̀bi lé irú àwọn ọ̀nà bẹ́ẹ̀ náà wọ́n tẹ̀bi lé wọn wọ̀ ọlọ́nkọ́ máa ti wá lẹ́nu sí bọ́sìkì gbà wọ̀. tukọ̀ọ́lẹ̀ ń bí wọ́n bọ́ yé bí ìdúnmọ́ bí i náà tí ó sì jẹ́rẹ̀ láyà sí àlùbíyà rẹ̀. náà wọ́n àwọn